ó sì wọ inú tẹ́ḿpìlì lọ ó sì bẹ̀rẹ̀ sí lé àwọn tí ń I saw, I ó sì wí fún wọn pé. a ti kọ̀wé rẹ̀ pé ilé mi yóò jẹ́ ilé àdúrà ṣùgbọ́n èyí ti sọ ọ́ di ihò àwọn ọlọ́ṣà. ó sì ń kọ́ni lójoojúmọ́ ní tẹ́ḿpìlì ṣùgbọ́n àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé àti àwọn olórí àwọn ènìyàn ń wá ọ̀nà láti pa á. wọn kò sì rí nǹkan kan tí wọn ì bá ṣe nítorí gbogbo ènìyàn ń ṣù mọ́ láti gbọ́rọ̀ rẹ̀. ní ọjọ́ kan bí ó ti ń kọ́ àwọn ènìyàn ní tẹ́ḿpìlì tí ó sì ń wàásù ìhìn rere àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé pẹ̀lú àwọn àgbààgbà dìde sí i wọ́n sì wí fún un pé sọ fún wa aṣẹ́wó ni ìwọ fi ń ṣe nǹkan wọ̀nyí tàbí ta ni ó fún ọ ní àṣẹ yìí ó sì dáhùn ó sì wí fún wọn pé èmi pẹ̀lú yóò sì bi yín léèrè ọ̀rọ̀ kan ẹ sì fi ìdáhùn fún mi ìtẹ̀bọmi Jòhánù láti ọ̀run wá ni tàbí láti ọ̀dọ̀ ènìyàn wọ́n sì bá ara wọn gbèrò pé bí àwa bá wí pé láti ọ̀nà wa ni òun yóò wí pé èyí ṣe tí ẹ̀yin kò fi gbà á gbọ́ ṣùgbọ́n bí àwa bá sì wí pé láti ọ̀dọ̀ ènìyàn gbogbo ènìyàn ni yóò sọ wá ní òkúta nítorí wọ́n gbàgbọ́ pé wòlíì ni Jòhánù wọ́n sì dáhùn wípé àwa kò mọ ibi tí ó ti wá Jésù sì wí fún wọn pé ǹjẹ́ èmi kì yóò wí fún yín àṣẹ tí èmi fi ń ṣe nǹkan wọ̀nyí. nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí í pa òwe yìí fún àwọn ènìyàn pé ọkùnrin kan gbin ọgbà àjàrà kan ó sì fi ṣe àgbàtọ́jú fún àwọn olùṣọ́gbà ó sì lọ sí àjò fún ìgbà pípẹ́ nígbà tí ó sì tó àkókò ó rán ọmọ ọ̀dọ̀ rẹ̀ kan sí àwọn olùṣọ́gbà náà kí wọ́n lè fún un nínú èso ọgbà àjàrà náà ṣùgbọ́n àwọn alágbàtọ́jú lù ú wọ́n sì rán padà lọ́wọ́ òfo ó sì tún rán ọmọ ọ̀dọ̀ mìíràn wọ́n sì lù ú pẹ̀lú wọ́n sì jẹ ẹ́ níyà wọ́n sì rán an padà lọ́wọ́ òfo. ó sì tún rán ẹ̀kẹta wọ́n sì ṣá a lọ́gbẹ́ pẹ̀lú wọ́n sì tì í jáde. nígbà náà ni olúwa ọgbà àjàrà wípé èwo ni èmi ó ṣe èmi ó rán ọmọ mi àyànfẹ́ lọ bóyá nígbà tí wọ́n bá rí i wọn yóò bu ọlá fún un. ṣùgbọ́n nígbà tí àwọn alágbàtójú náà rí i wọ́n bá ara wọn gbèrò pé èyí ni àrólé ẹ wá ẹ jẹ́ kí a pa á kí ogún rẹ̀ lè jẹ́ tiwa. bẹ́ẹ̀ ni wọ́n sì tì í jáde sẹ́yìn ọgbà àjàrà wọ́n sì pa á. ǹjẹ́ kí ni olúwa ọgbà àjàrà náà yóò ṣe sí wọn? yóò wá yóò sì pa àwọn alágbàtọ́jú náà run yóò sì fi ọgbà àjàrà náà fún àwọn ẹlòmíràn nígbà tí wọ́n sì gbọ́ wọ́n ní kí a má rí i. nígbà tí ó sì wò wọ́n ó ní èwo a ní èyí tí a ti kọ̀wé rẹ̀ pé òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ òun náà ni ó di pàtàkì igun ilé ẹnikẹ́ni tí ó ṣubú lu òkúta náà yóò fọ́ ṣùgbọ́n ẹnikẹ́ni tí òun bá ṣubú lù yóò lọ́ lúlú. àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé ń wá ọ̀nà láti mú oníwákàtí náà ṣùgbọ́n wọ́n ń bẹ̀rù àwọn ènìyàn nítorí tí wọ́n mọ̀ pé ó pa òwe yìí mọ́ wọn wọ́n sì ń ṣọ́ wọ́n sì rán àwọn ayọ́lẹ̀wò tí wọ́n ṣe ara wọn bí ẹni pé olótìtọ́ ènìyàn kí wọ́n bá lè gbá ọ̀rọ̀ rẹ̀ mú kí wọ́n bá lè fi ilé agbára àti àṣẹ baálẹ̀ lọ́wọ́. wọ́n sì bí i pé olùkọ́ àwa mọ̀ pé ìwọ a máa sọ̀rọ̀ fún ni ìwọ a sì máa kọ́ni bí ó ti tọ́ bẹ́ẹ̀ ni ìwọ kì í ṣe ojúṣàájú ẹnìkan ṣùgbọ́n ìwọ ń kọ́ni ní ọ̀nà Ọlọ́run ló ti tọ́ ǹjẹ́ ó tọ́ fún wa láti máa san owó òde fún Késárì tàbí kò tọ́ ṣùgbọ́n ó kíyèsí àrékérekè wọn ó sì wí fún wọn pé ẹ fi owó idẹ kan hàn mí àwòrán àti àkọlé títa ni ó wà níbẹ̀ ó sì dá a lóhùn pé ti késárì ni ó sì wí fún wọn pé ǹjẹ́ ẹ fi ohun tí í ṣe ti késárì fún késárì àti ohun tí í ṣe ti ọlọ́run fún ọlọ́run wọn kò sì lè gbá ọ̀rọ̀ rẹ̀ mọ́ níwájú àwọn ènìyàn ẹnu sì yà wọ́n sí ìdáhùn rẹ̀ wọ́n sì pa ẹnu wọn mọ́. àwọn sadusí kan sì tọ̀ ọ́ wá àwọn tí wọ́n wí pé àjíǹde òkú kò sí wọ́n sì bí i wípé olùkọ́ Mósè kọ̀wé fún wa pé bí arákùnrin ẹnìkan bá kú ní àìlọ́mọ tí ó sì ní aya kí arákùnrin rẹ̀ ṣú aya rẹ̀ lópó kí ó lè gbé irú ọmọ dìde fún arákùnrin rẹ̀ ǹjẹ́ àwọn arákùnrin méje kan ti wà ìkíní gbé ìyàwó ó sì kú ní àìlọ́mọ ìkejì sì ṣú lópó òun sì kú ní àìlọ́mọ ẹ̀kẹta sì ṣú lópó gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni àwọn méjèèjì pẹ̀lú wọn kò sì fi ọmọ sílẹ̀ wọ́n sì kú nígbẹ̀yìn pátápátá obìnrin náà kú pẹ̀lú ǹjẹ́ ní àjíǹde òkú aya títa ni yóò wá ṣe nínú wọn nítorí àwọn méjèèjì ni ó sàní ní aya jésù sì dáhùn ó wí fún wọn pé àwọn ọmọ ayé yìí a máa gbéyàwó wọn a sì máa fa ìyàwó fún ni ṣùgbọ́n àwọn tí a kà yẹ láti jogún ìyà ayérayé náà àti àjíǹde kúrò nínú òkú wọn kì í gbéyàwó wọn kì í sì fa ìyàwó fún ni nítorí wọn kò lè kú mọ́ nítorí tí wọ́n bá àwọn áńgẹ́lì dọ́gba àwọn ọmọ ọlọ́run sì ni wọ́n nítorí wọ́n di àwọn ọmọ àjíǹde ní ti pé à ń jí àwọn òkú dìde Mósè tìkára rẹ̀ sì ti fi hàn nínú igbó nígbà tí ó pe olúwa ní ọlọ́run abrahamu àti ọlọ́run isaki àti ọlọ́run jacobu bẹ́ẹ̀ ni òun kì í ṣe ọlọ́run àwọn òkú bí kò ṣe ti àwọn alààyè nítorí gbogbo wọn wà láàyè fún un nígbà náà ni àwọn kan nínú àwọn akọ̀wé dá lóhùn pé olùkọ́ ìwọ wí rere wọn kò sì jẹ́ bí léèrè ọ̀rọ̀ kan mọ́ ó sì wí fún wọn pé èyí ṣe tí wọ́n fi ń wí pé ọmọ dáfídì ní kristi dáfídì tìkára rẹ̀ sì wí nínú ìwé orin dáfídì pé olúwa wí fún olúwa mi pé ìwọ jókòó ní ọwọ́ ọ̀tún mi títí èmi ó fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ ǹjẹ́ bí dáfídì bá pè é ní olúwa òun a sì ti ṣe jẹ́ ọmọ rẹ̀ ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní etí gbogbo ènìyàn pé ẹ máa kíyèsára lọ́dọ̀ àwọn akọ̀wé tí wọ́n fẹ́ láti máa rìn nínú aṣọ gígùn tí wọ́n sì fẹ́ ìkíni ní ọjà àti ibùjókòó ọlá nínú sínágọ́gù àti ipò ọlá ní ibi àsè àwọn tí ó jẹ ilé àwọn opórun tí wọ́n sì ń gbàdúrà gígùn fún àṣehàn. àwọn wọ̀nyí náà ni yóò jẹ̀bi pọ̀ jù.